sọ̀rọ̀ àkọ́kọ́ láti sọ̀rọ̀ bá àdìsọ́là máa ṣe lẹ́yìn ká ti sọ̀rọ̀ láti lọ́rùn àyà lórí ẹ̀ wọ́n náà ní sọ̀rọ̀ láti sọ̀rọ̀ alábi ti sọ̀rọ̀ láti sọ̀rọ̀ pẹ̀lú gbogbo níwájú àwọn èèyàn àwọn èèyàn ni wọ́n tò lẹ́yìn rẹ̀ màláyé kàtìrì wọ́n ti dúró níwájú àtẹ̀jọ́ sọ̀rọ̀ láti àdìsọ́là láti ṣe ṣe sọ̀rọ̀ láti alábi tò lẹ́yìn rẹ̀ nítorí kí mọ̀lẹ́kọ̀ọ́ lè bá àkọ́ àtàbí báwo àtìgbàwo làkókò sọ láti kọ̀ọ̀kan àti báwo lẹ́sìn máa ṣe. báwọn sọ hábà náà ti lè kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lọ́dọ̀ àtẹ́lẹ̀ sọ̀rọ̀ bá àwọn àríwá ló tẹ̀lẹ̀. àti pé káṣí ìmáàmù fáwọn èèyàn níbi sọ̀rẹ́ à nǹkan tó kó fi ṣẹ̀rí àmú tó ti jẹ́ pé ọ̀gá wa àtẹ́lẹ̀ sọ̀rọ̀ bá àwọn àríwá ló tẹ̀lẹ̀ àwọn náà lẹ́ni tó kọ́kọ́ níbi sọ̀rọ̀ àti pé kìí ṣe gbogbo èèyàn pátá polongodo náà ní ipò yìí tọ́sí àwọn ẹni táwọn máa ń dá láàrin àwọn èèyàn àwọn ẹni tó ní àwọn àròyìn gíga àwọn àròyìn tó ní ọlá nù àwọn ọlọ́yẹ kí wọ́n máa ṣe bẹ́ẹ̀ kí wọ́n ní ìròyìn gíga ìròyìn tó ní ọlá eléyìí bákan náà ká máa lùrá nìké wọ́n ti kọ́kọ́ wọ́n ti sọ rárá nínú sọ̀rọ̀ alukur'ani ni wọ́n máa ké mbẹ̀ ẹni ọ̀ma alukur'ani ké báwo ló ti tẹ̀sẹ̀ síwájú wa níbi àtúnṣe imam. bákan náà nínú àwọn àròyìn yìí òun náà nìkan ni tó síwájú wa láti fi sọ̀rọ̀ kọjá àdìlẹ̀ ẹni tó dúró dọ́gba wọ́n máa ti jẹ́ alábòsí kò kí ẹni tó jẹ́ pé ọ̀tọ̀ ọlọ́run ọ̀tẹ́ sì ọlọ́run ọba ni ọ̀pọ̀ ọlọ́run ọba gbọ́ ní pàápàá gbogbo ńtọ́lọ̀ ní kámẹ́sì ní máa ṣe gbogbo ńtọ́lọ̀ ní kájínà ṣe òun ló máa rọ́ọ̀lù ẹ̀sọ́ bá ti rí bẹ́ẹ̀ kò yẹ kápò ní ọ̀tẹ́ lè má mú fún wa. ẹ wá ní ìmáàmù kì í jẹ́ ìmáàmù àbí tó bá gbé sọ̀lá tó jẹ̀ máa àdàbà ń ṣe sọ̀lá tó ti gbogbo wa náà ń ṣe lápapọ̀ ètò bá gbé ọ̀pọ̀ kánikálukú ó ti sọ láti rẹ̀ ní kóńkó dábẹ́lẹ́ kò bùkátà lè má mú torí rẹ̀ tó ti sọ láti níta máa yẹn ní ìka àákiri Islam nínú àwọn ìtẹ́tọ́ bí á sì fún Islam tó eléyìí máa jẹ́ ádámà mùsùlùmí làwọn eléyìí ó sì ń tẹ nínú àwọn sọ́nà eléyìí tó ní agbára eléyìí tó fara pẹ́ ọ̀ràn àyàn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn olùgbà àti bí apá kan nínú àwọn olùgbà tẹ̀ sọ́kọ́rọ̀ àyàn yìí káṣe sọ láti nínú jọ̀mọ́ à. Akọ́kọ̀ nínú àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà gẹ́gẹ́ bí àwọn alhàlàbíyà àti akọ́kọ̀ nínú àwọn màlìkíyà àti ẹgbà wa kàtó ọlọ́dọ̀ Ahmed ibn Hanbal àwọn ọmọ yìí ká ṣe lè máa mú ọlọ́lá ju ká máa ṣe ẹni tó ń pèpè tó sọ láti lọ ó sì lọ́lá ju ká jẹ́ni tó ń ṣe kọ́mà lè máa mú lọ́lá ju ẹni tó ń pèpè àtẹnudé ń ṣe kọ́mà lọ kí ló dé tàbí sọ bẹ́ẹ̀ wọ́n ní torí títa pẹlẹ táwọn ti tẹ pẹlẹ máa ti tẹlẹ máa mú gbogbo ìgbà lọ́dọ̀ ayé lè máa mú làbẹ fi sọ̀rọ̀ bá àlù àlù sẹ́lẹ̀ màmá ni tí o bá jẹ kan abẹ́ mi tọ́tẹ̀lẹ̀ pàdé fi sọ̀rọ̀ bá àlù sẹ́lẹ̀ ó fi tò àwọn sọ̀hábà fi tẹ̀lé sọ̀dá táwọn fi fi tò lẹ́yìn àwọn sọ̀hábì rẹ̀ ọ̀kan nínú àbẹ́jẹ̀jì sọ̀hábì ti tẹ̀lé máa mú fáwọn èèyàn ìgbà táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wọ́n ní láti fà sẹ́yìn torí káyọ̀ ní olè bá àbọ̀ níwájú. ṣùgbọ́n ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì sàábé tó síwájú ohun ọ̀bọ̀ sẹ́yìn ọ̀tẹ̀ síwájú pẹ̀lú sọ̀láàtì rẹ̀ ni títí tó fi parí sọ̀láàtì. tí ọ̀gá jẹ́ àwọn abáni gbogbo ọgbà ìmáàmù làná fi máa ti àrùn sáná fi jẹ́ kò ní kókò fún sọ̀rọ̀ àbómi ń sèkọ́ àmọ̀ fún sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni àwọn àkùnrin àwọn àròlé gọ́ọ̀mẹ̀ntì báwọn ti fi mọ̀nà táwọn náà máa fi àmàlà gbogbo wọn lè má mú làwọn náà máa fi torí ẹ̀ lànà bí sọlọ́lá àgbẹ̀là fi pàṣẹ wípé kí ẹgbẹ́ gbogbo èèyàn gbogbo kó wá ní lọ́sọ̀tọ̀ tó ti lè má mú ẹ tó ní mọ́tì nínú àwọn èèyàn tó ti mà kúrá ní kéjì nínú wa ọlọ́yà kọ́ máa ti má mú wọn nínú ẹgbàá wọn ilé tó wà lọ́sọ̀tọ̀ àbùkù ẹ̀rín nínú ọ̀gbẹ̀rí إذا كانوا ثلاثة فليهم فليضمهم أحدهم وأحقهم أقربهم رواه الإمام مسلم أنا من الإمام في متى ثاني كان إنه قياس في الإمام سوا أنا أول لك فيتو فيكو في الإمام سوا قل لن يتوم القرآن كيتو قل لن يتوم القرآن كيتو سوريا هذه من النبي صلى الله عليه وسلم كما سأله هذا كان الإمام ẹni tọ́lọ́ láti nínú àwọn sàhábà tọ́ka ìdúpọ̀ òun náà ni àbúkọ́ ní ìsèdíọ́ tọ̀bí ẹ̀kọ́ àbúrẹ́ òun làná fi padà sí síkí kọ́ máa ń tẹ̀lé máàmù fáwọn èèyàn ó sì mà síkí àyè à ń tẹ̀ máàmù tẹ̀sí àyè rẹ̀ tẹ̀sí àyè yẹn pẹ̀rẹ̀ rárá ànábìnrin mọ́rù ọ̀gá ọ̀dọ́kùnrin pẹ̀lú ọ̀dọ́bìnrin náà ẹ̀fọ́ àbúkọ́ láti kọ́ máa síwájú ti sọ̀ láti fáwọn èèyàn ẹ̀gbà wáyé àlè máàmù bùkárì àwọn ni wọ́n gbà wá torí rẹ̀ sísèlè máàmù ọjà ń tọ́lọ́ lájú ká máa tòtò fúnkọ̀ lọ. ọ̀rọ̀ oríṣiríṣi tó tún wá lọ́dọ̀ àwọn olùmọ̀ òun dá lórí wípé ká máa tòtò fúnkọ̀ ọlọ́ láti ká tẹ̀lé máàmù lọ. ká máa tòtò fúnkọ̀ wọ́n lọ́lọ́ láti ká tẹ̀lé máàmù lọ. ojú ọ̀nà ti ìmáàmù ṣàbẹ̀rẹ̀ tó dúró lé lórí wọ́n ní ká máa fi òkè fún sọ̀rẹ́ ọ̀la láti ká fi lè máàmù lọ. olóòtú ti ní ẹgbà wá mi tó tún wá lọ́sọ̀dọ̀ Ahmad ibn Hanbal ọ̀bí ọ̀rọ̀ àmàlùmọ̀. nítorí àtìsá mẹ́mi sọ̀rọ̀ láàbù àríwá ìṣẹ̀lẹ̀ tó ní alùpùpù máàmù wọ́n ní wọ́n mú ẹ̀sìn

àwọn olùmọ́ra sọ pé tá a bá wà ní ìdí dáadáa títí lẹ́bí àmì pẹ́pẹ́ lórí pẹ́ni tí ń pè sọ̀rẹ́ ọlọ́lá ju ẹni tí ń tẹ̀lé márùn lọ nítorí wípé alùpàmẹ́rin tó àlẹ́ àmìnà pọ́nà ìjẹ́ni ìfọkàtà ọ̀gá ju ìjẹ́ni tó lè fọwọ́ sọ̀yà ìgbà bá rò ń kà ọ̀rùn ti lè pè àtàlẹ́ òun àná jíjẹ́ ní ìfọkàntán ọlọ́lá jùlọ. Àlẹ́ ìgbà wọn tẹ̀síwájú, wọ́n ní ọwọ́ ọ̀hún máa أرشد الأئمة واغفر للمؤذنين رواه أبو داود بسند صحيح والله فأنا موال الإمام بتقول لي بعض الإنسان كل صلاة أو المسطي المغفرة أعلى من الإرشاد أقول لي قاتل لفين ما نلوم ألم قولي أبقى أجوالهم بما نلوم torí rẹ̀ wọ́n sọ pé ní tí pé kò tó sọ rẹ̀ ọlọ́lá tó lè má mú lọ. ẹ wá lù ọ̀pọ̀lọpọ̀ máa wọ́n máa dákú sí ti mọ́fẹ́sẹ̀ lè má mú wọ́n tẹ́ bàtì kọ́dà lọ́pọ̀lọpọ̀ àwùjọ wọ́n ti tẹ́ láti sọ̀rọ̀ dáwọ́ nítorí àtẹlẹ̀ má mú àtẹlẹ̀ má mú ọ̀pọ̀lọpọ̀ máa lọ ya páàmù nítorí wọ́n fẹ́ tẹlẹ̀ má mú tẹ́ẹ̀ bá ti kò jẹ́ ajẹ́pẹ́ kálukú ti sá tí nìyẹn kàkà tó kú fọ́mẹ́tẹ̀ ti ṣe àyà fi sàwádà mi la hawla wala quwwata illa billah èèyàn mélòó ló máa ń sáré tí mo fẹ́ gbọ́dọ̀ tó kọ̀ láti èèyàn mélòó ló máa ń bà lọ́kàn jẹ́ pé èmi ni màá gbọ́dọ̀ tó kọ̀ láti o àmọ́ kí n tó dé sí ti gbogbo fún lágbájá ti síwájú mi gbogbo fún bí ilé ẹ̀sìn máa ń jẹ́ àtàkìjẹ́ abẹ́sẹ̀ lè máa mú ẹ̀rọ náà máa ń pé ilé wa ní jẹ́ lè máa mú lẹ̀ ẹni kó tilé fẹ̀tọ́ wa tó wa wọ́n wá sọ ti di abẹ́ tó ní ibà lẹ́sìn nítorí pé àwọn ọmọ ikú tá bá tẹlẹ máa mú nígbà tá ti ẹrù lẹ́yìn lórí òní lè kọ òní wà mọ́bà yìí níbi ẹni lọ́fẹ́ ti fi kan lọ́sí nìkan nítorí pé ní kùkà ta bẹ́ẹ̀ mọ́tíláṣí ti bẹ́ẹ̀ tó lè fi sọ̀rẹ́ à tó bá ti jọ́ ti lè máa mọ̀ ọ̀gbọ̀dọ̀ lọ orí kò bá parí sọ̀rẹ́ pẹ̀lú àwọn jàmáà rẹ̀ tó ti lè máa mọ̀ torí rẹ̀ alìkìnnà mẹ́tọ́rọ́ pọ̀ bẹ́ẹ̀ làwọn olùwà máa sọ wọ́n tó bá ti ẹ̀sẹ̀ lè máa mọ̀ ọ́ tó bá tún ti sọ̀lá ló tún máa wọ pé àkókò sọ̀lá tó ti súnmọ́ tó ti súnmọ́ ní ìdílé pẹ́lá ní ẹ̀dá fún ẹ̀yà àfẹ́ mi jàmá. ó tún ti túlẹ̀ ńlọ mọ́tíláṣí nìyẹn kí wọ́n á lọ sí ẹ̀ṣẹ̀ bá ti kí ló ló ti ẹ̀fẹ́ pàdé ẹ̀fẹ́ pa gbogbo olóró nítorí pé mo ti lè máa ń kọ́ ọ̀gbọ́dọ̀ fẹ́ mi nù mí ìrọ̀ lásán. عمر الله عنه قل لولا الخلافة لأفسدت. شوف هاتي كده أرولي apàṣẹ fún gbogbo àlùmọ̀ tí wọ́n jẹ́ ni ẹni kan ọ̀bá máa sọ̀tọ̀ ní sọ̀rọ̀ eléyìí pẹ́pẹ́ rí táwọn olùmọ̀lò láti sọ ibi kápẹ́tù fún sọ̀rọ̀ ọlọ́lá ti ká pé ìmáàmù lọ. tọ́ táwọn alọ́jẹ́ kọ́ máa ṣe lè máa mú sàrẹ́ bẹ́ẹ̀ lè máa mú mọ́tíláṣí àdúgbò bẹ́ẹ̀ lè máa mú mọ́tíláṣí ìlú bẹ́ẹ̀ lè máa mú mọ́tíláṣí ibi tẹ́ wa bẹ́ẹ̀ lè máa mú ní àyè mi tí a ti bu abẹ́gbẹ́ sọ̀lá lè ti mọ́tíláṣí sábẹ́ni tó yẹ kó máa tẹ̀lé máa mú dáadáa ni. àwọn mọ́tẹ̀mú wa fẹ́ni tó tẹ̀lé máa mú ẹni ó gbàgbé pé ẹ̀sìn ni lè máa mú ẹni tó tiwájú wa láti bẹ̀ ẹni tó tiwájú wa tó kó ìjọsìn wa lọ síwájú ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí ẹ̀ ó mú kájà mọ́tẹ̀mú ní àwùjọ yorùbá ni wọ́n ti kalẹ̀ máa mú fún ipò oúnjẹ ipò téèyàn ti máa rówó ipò tó ti máa fòyà mọ́tò ipò téèyàn ti máa sáyì ipò téèyàn ti máa fẹ̀yẹ wọ́n á máa fòyà lágbóolé yá wọ́n á máa dára ibi tọ́tọ́ déèyàn agolo mílíkì òní ló ń kà léyìn gbogbo yẹn wọ́n máa wó lulẹ̀ fún yín bàbá ìmá bàbá ìmá wọ́n kà fún kankan eléyìí tó fi gbé ààyè ń tẹ̀yìn wọ́n mọ̀ ike ààyè tẹ̀yìn nítorí tẹ́tọ́ àti tẹ́lẹ̀ máa mú wọ́n mọ tẹ́lẹ̀ ńlá báwo ló ṣe ní jẹ́ni tí akwụkwọ máa ahụ ẹ̀sìn àwọn èèyàn dà sínú gbó gbogbo eléyìí ọ̀nbẹ nù kan eléyìí tọrọ ma ikò lè má torí ẹ̀sìn ó fi àwọn májẹ̀mú lélẹ̀ eléyìí tó pa gbọ́dọ̀ mójútó fún gbogbo kọtọ kẹni tí ìbá ṣe mùsùlùmí kó síwájú àwọn èèyàn láti ṣe sọláàtì fún wa nítorí pé kèfèrí kìí ṣe mùsùlùmí kèfèrí àwọn èèyàn sì ṣe sọlá sẹ́ni kan bá ti fi hàn tó ní kèfèrí lòun gbogbo wa ti dàmú wípé kìí ṣe mùsùlùmí irú wọn wọn gbọ́dọ̀ síwájú wa o nínú sọláàtì wa àmọ́ tó bá yẹ pé à ń ṣe sọláàtì lẹ́yìn ẹnìkan láti ọjọ́ tó ti pẹ́ oníṣẹ́ ti jẹ́ kèfèrí kọ̀tọ́ o kátó tẹ̀síwájú láti máa ṣe sọ̀láàtì lẹ́yìn rẹ̀ nítorí pé àti pé sọ̀láàtì tá a ti ṣe lẹ́yìn rẹ̀ gan fún ọjọ́ tó ti pẹ́ yìí báyìí apá apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé gbogbo sọ̀láàtì tá a ti ṣe lẹ́yìn rẹ̀ bọ̀ láti ọjọ́ tó ti pẹ́ ní ìgbà táwọn ọ̀mọ́ ní káfíìn tọ́tẹ̀tẹ̀ wá hàn sí wa wípé káfíìn ni wọ́n ní àní dá sọ̀láàtì yìí padà nítorí pé kọ̀ hàn sí wa tó bá jẹ́ kọ̀ hàn sí wa ni àjọpọ̀ gbogbo sọ̀láàtì yẹn òun làbá dá padà nígbà tí apá kan nínú àwọn olùmọ̀ gẹ́gẹ́ bí aṣ-Ṣafi'iyya àwọn sọ pé tó bá ti hàn sí yín pẹ́ni tẹ́ ń tò lẹ́yìn rẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ ọ̀ kìí máa ṣe mùsùlùmí ọ̀ràn yẹn ló jẹ́ lórí yín gbogbo lé ọdún tàbí ti sọ láti lẹ́yìn rẹ̀ ẹ̀ dá padà ẹ̀ tún ṣe ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ̀ rí i pé eléyìí iṣẹ́ bàbá sẹ́yìn ń hmm, bàbá ńlá ní àwùjọ tó bá ti lọ hàn sí yín pé bàbá lè má mú yín bàbá ọ̀daràn ni bàbá kẹfẹ́rí ni ajọ́kí gbogbo sọ láti yẹn wọn náà lẹ́ da padà bó tilẹ̀ jẹ́ pé ọ̀kan nínú àwọn olùmọ̀ṣọ̀kẹ́rìyà à ń pè ní ẹ̀ṣẹ̀rìyìn àwọn ọmọ ibi ìtọ́jọ́gba ni oní àyíké tó bá ti padà hàn sí yín báyìí tẹ́ǹtù tẹ́ǹtù lẹ́yìn rẹ̀ látọ̀dọ̀ tó ti pẹ́yìn kẹfẹ́rí ni ìtọ́jọ́gba ti ní pé ẹ̀ ní mọ́sọ̀ láti yẹn ti nítorí pé hàn sí yín pípé kẹfẹ́rí ni irú eléyìí iná ni àwọn màlìkíyà náà sọ wọ́n ní sọlá ti ní ìyá ni níṣẹ́ ni wọ́n bàjẹ́ tó bá yẹ kó ọmọ sí wípé kẹfẹ́rí lẹni tẹ́sítì lẹ́yìn rẹ̀ àmọ́ tó bá tó wá pẹ́ tó bá pẹ́ tẹ́sítì lẹ́yìn rẹ̀ sẹ́yìn ọ̀mà wípé kẹfẹ́rí lẹni tẹ́sítì lẹ́yìn rẹ̀ ó gbé pamọ́ àbí òkè ẹ̀gbé pamọ́ màlìkíyà táwọn sọ ni pé tó bá ń tẹ̀sí pẹ́ni tẹ́sítì sọ láti lẹ́yìn rẹ̀ ọpẹ́ kọpẹ́ kẹfẹrí ó gbé pamọ́ kò gbé pamọ́ àwọn sọ pé lọ́dọ̀ tà gbogbo sọ láti lẹsọ gbogbo sọ láti lẹsọ lórí ẹ á rí i pé eléyìí túmọ̀ sí pé ewu ń bẹ o ewu ń bẹ lẹ́yìn gbogbo o mọ̀nsẹ̀lẹ̀ máàmù mọ̀nsẹ̀lẹ̀ máàmù kápẹ̀lọ́ máa ti fẹ́yìn àwọn èèyàn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ pàápàá jùlọ láwùjọ Yorùbá ni wá bí ó lè máa fi ra rẹ̀ mọ̀sùlùmí ó sì máa sọ fún ọ̀pá kéwù àmọ́ kọjá pé ó ti di kẹfẹ rí bọ́yọ̀ náà máa bí ọmọ nítorí pé náà tún wà nínú ẹgbẹ́ awo lè má mú tọ́wọ́ àti ẹgbẹ́ ológun yìí pé mùsùlùmí làwọn eléyìí lè má mú ti ń bọ̀ rẹ̀ pé mùsùlùmí làwọn eléyìí àwọn eléyìí ń ṣe mùsùlùmí lè má mú tọ́jú ọmọ eléyìí tí ń ṣerú pé mùsùlùmí làwọn eléyìí mùsùlùmí ìmáàmù olóró pé mùsùlùmí làwọn eléyìí àwọn eléyìí ń bá tó lẹ́yìn wọn ẹ̀ pàtó dànù lásán yìí ó lè ti tọ́jú elékún àmọ́ ò sí kó o sí kún mọ́ ó ti tẹ̀kẹ̀ fèrè tẹ́kún ọgbọ́lọ́wọ́ bá gbọ́ á tó lẹ́yìn rẹ̀ ó ti tọ́jú olóró abóró ni ṣùgbọ́n òṣòro mọ́ báyìí á tó lẹ́yìn rẹ̀ mọ̀lẹ́ kí ló ní ká má tó lẹ́yìn rẹ̀ bàbá rẹ̀ àwọn bàbá ńlá rẹ̀ wọ́n bọ̀ rẹ̀ ṣùgbọ́n wọ̀ bọ̀ rẹ̀ máa ọlọ́run nìkan ló sùn á tó lẹ́yìn rẹ̀ kí ló ń ká má tó lẹ́yìn rẹ̀ àmọ́ ti sin olóògbé nìyàn dídín ẹgbẹ́ àwọn àjẹ ẹgbẹ́ àwọn òṣò gbogbo ẹ lọ́wọ́ lọ́wọ́ máa ń kátó lẹ́yìn ìgbà. Táwọn àgbẹ̀ nílé nínú wọn ti jẹ lè máa mú táwọn àmà jẹ lè máa mú bẹ̀rẹ̀. Àmọ́ ní mọ́sálásí àtàrí jájá mọ́sálásí. Irú wọn tó bá ti tò lẹ́yìn wọn lọ́rùn ìlọ gbogbo tó láti lẹ́sùn. Ilé ìlọ́kàn balẹ̀. Sọ̀rọ̀ ẹ̀ kojú kojú ọ, ọmọ bàbá mi lè má mú ilé olóògbò yìí. Àjẹ́ pé ẹ ti ti yànyàn sípò. Ọmọ bàbá mi má mú ilé ọ̀ tẹ̀síra náà là ń sọ ẹni tó kú jọ́ pé lè máa mọ́tíláṣí ńlá lè mọ́ mọ́tíláṣí ńlá tó kú táwọn àwọn ajé olùlẹ̀. ẹ máa tó gbogbo sọlá ìṣẹ̀lẹ̀ sí ọdún mélòó ló ti lè máa mú sí ọdún lẹ́yìn rẹ̀ tí ìrò rẹ̀ kọ̀ọ̀kan ọ̀sán gbogbo sọlá ìṣẹ̀lẹ̀ tóró ti ẹ̀sùn lẹ́yìn rẹ̀ yọ ọlẹ́sẹ̀ tiẹ̀ ẹsẹ̀ tiẹ̀ náà ní kó tù lẹ́yìn ọ̀daràn kọ̀ọ̀kan tí wàá ń wá àrùn tó wà báyìí gbogbo sọlá ìṣẹ̀lẹ̀ ọ̀dà àgbàdo àdúgbò bákan náà àwọn alhanabila àti ẹgbàá kan lọ àwọn alimalikiya wọn ní tó bá ti hàn wípé kò kí ni lè máa mú wá oní àdáni tó ti pé àwọn ìṣẹ́ ńláńlá iná ni lè máa mú yìí máa dá irú àwọn lè máa mú bẹ́ẹ̀ kọ̀tọ́ká tó ti wọ́n ti lè máa mú wọ́n ní kọ̀tọ́ká tó ti lè máa mú lè máa mú ti mú sí lè máa mú ti mú kúrọ̀ lè máa mú tó ti pé mú gbó lè máa mú eléyìí tó ti pé oúnjẹ náà ní ọ̀pálì lẹ́máàmù tó ṣe pé ó máa ń jẹ ìwà owó èlé lẹ́máàmù tó máa ń gbàgbẹ́ tẹ́lẹ̀ gbogbo ọ̀rọ̀ àwọn ẹlẹ́yìn wà ní wọ́n fi lẹ́máàmù lẹ́máàmù tó bá rún pa rẹ̀ lẹ́máàmù tí kòkòtò rẹ̀ máa wọ́lẹ̀ lọ́dọ̀ àwọn olùmọ̀ye wọn ní kọ̀tọ̀ bá wọn ti lẹ́máàmù tó pé lẹ́máàmù gbọ́dọ̀ jẹ ẹni táwọn ọ̀rùn pọ̀ sí kí lẹ́gbẹ́ àwòkọ́ ti lára kò sí lẹ́máàmù tí wọ́n fọwọ́ sí mu sí i bẹ̀rẹ̀ máa mùsọ̀ ẹgbẹ́ bábá tọ̀ kò ní dábàá yọ tẹ̀sí síwájú àwọn èèyàn náà máa tọ̀ láyé àdánwò. bẹ̀rẹ̀ máa mù tó yẹ pé tọ́ba fẹ́ yàgbẹ́ tọ́ba lọ sórí pápá kò ní wá fi tí yóò ti pé ìwòwò rẹ̀ pamá yọ kàfẹ́ tí mi yàn máa kàn án ó ní kí pé tó ń pé dáwọn sí lónìí. irun wa ni wọ́n ti lè máa ń lórí ọ̀rọ̀ yìí lọ́gbọ̀n lọ́gbọ̀n gbọ́n tó bá ti gbọ́ dára àwọn tí máa ń tàkùnkùn ọlọ́run ìmáàmù tí máa jó ìmáàmù tí máa gbọ́ mísíkì òun lè má gbọ́ bùtì. orí ọ̀rọ̀ tàbí tàkọ́yà lọ́gbà pọ̀ ẹ̀rí lè má ọ̀ máa jó kankan àti rọ́ nínú àwọn ìmáàmù àbájọ àwọn àdáwọn nàìjíríà lè mi jẹ nìyẹn. ẹ̀rí tó ẹ pé òun ọmọ jó kankan ọmọ jó kankan bíbélì náà máa tó amúlọ́dún ó lè tó lé ó lè ní sàkúrà là ń kà fún un tẹ́lẹ̀ máa ń náà wà nù ìgbà kúrò àdúrà ẹ̀kọ́ mọ́. ìmáàmù pààkì ẹ̀sọ́ àwọn ọ̀gájọ́ tó bá ń sọ̀rọ̀ àwọn olùyàgbẹ́ fún. ẹ̀rọ ilé ìlọ ẹ̀yẹ ẹ̀yẹ lè bá ọlọ́rí àgbẹ̀ yóò bá lọ bẹ̀rẹ̀ náà ọ̀gbẹ́ bá sọ̀rọ̀ wájú torí ẹ gbogbo ọ̀rọ̀ àwọn ilé yẹn ọ̀tọ̀ sí lè máa mú lè máa mú tó mú sìgá ó lè mú àyà tó ní sìgá ọ̀dà wa ẹ sọ fún fún mú àyà tó ní sìgá dá wa hmm, gbogbo yẹ wa tó gbogbo ọ̀rọ̀ ilé yẹn tó lè jù wọ́n jẹ́ tó ti pé kadé nìsín ó ti pẹ́lẹ̀ lárúbáwá wọ́n wá tẹ̀sẹ̀ dáwùjọ wa ṣíṣà wọ́n máa pa báyìí lókunrin bí irú màálù bí tẹ́ wọ́n fa àwọn kìnnìkan fẹ́ sálẹ̀ òun dàrí gẹ́gẹ́ bí àgbé yọ máa jẹ pọ́rọ̀rọ̀ nígbà pàṣẹ pọ́rọ̀rọ̀ àwọn ìjàdù ń lọ pọ́rọ̀rọ̀ yọ máa bá sórí lórí yọ máa ó. ìmáàmù yìí máa ń sọ̀rọ̀ ẹ̀ ọlọ́mọ ẹ̀jẹ̀ á dín ìmáàmù àdáwò. ìgbẹ́jú wa ti mú ọmọ fún mi báyẹn kò sáyè fún láti tẹ̀lé máàmù. bó tilẹ̀ jẹ́ pé apá kan nínú àwọn olùmọ̀ yẹbi àwọn ànàbíyá àtàwọn ìjàmbẹ̀rẹ̀yà àwọn wòye irú wọn ẹjẹ́ àtúmọ̀ ti lè máa mú àmọ́ kórìíra rẹ̀ lókùn ìgbàdẹ́rù mi bá ń bẹ̀ ẹ pa àwọn tiẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì ẹ pa àwọn tiẹ̀ lọ sọ́dọ̀ ẹlòmíì ilé ìjẹba àkàràmọ̀kùnmọ̀wá bákan náà wọ́n ní tó bá jẹ́ pé sọ̀lá tuntun màrà àbí rí àwọn alílẹ̀ bá mú ìgbà àwọn ilé ìrọ̀lọ́ ẹ̀kùn lẹ́yìn wọn ọ̀gbùn tó bá jẹ́ pé túmọ̀ àyè àjẹrí ọ̀là bá wọn kẹfẹ́ sọ wọn nílùú nílùú táwọn àwọn ilé fáwọn táwọn bá ní wọn lù wọn nílùú àwọn òròyìn tá sọ báwọn ni wọn tò lẹ́yìn wọn láti fi sọ láti ojúmọ̀ tóró ti tó ọ̀sẹ̀ bíi mẹ́rin báyìí báwọn òṣè túmọ̀ àmọ́ ẹ̀ ṣe àmọ́ báwo ẹ bá tò lẹ́yìn wọn قالوا في الجمعة لأنه ابن عمر رضي الله عنهما فعاد لله أما تلين حجاج ابن يوسف الثقفي قلت في قوتي ما تلين لك في الصلاة متى ما لا تجي فإن جبت الإمام تلين جاء في سارة الإمام الذي قال الإمام الذي ما قاله الإمام الذي قلت في قلنبوه في مثلا àdàmà tó lẹ́yìn irú àwọn ènìyàn sẹ́wọ̀n kó oògùn òní jẹ́ òní gbé tán àbí ká kọ̀kọ̀ ní. tó adẹ́gbẹ́ lè má mú lè má mú tó kọ̀kọ̀ eléyìí ọ̀yẹ́ ó dẹ́kun lẹ́yìn àtò lẹ́yìn ẹni tó ètò ìsúnmọ́ ẹni tó lẹ́yìn rẹ̀ lè má mú yín a máa pa ọ́dà a máa ti yàgò ẹ má tó lẹ́yìn rẹ̀ ìdí mi tẹ́lá ti wá pé lè má mú àmà ṣe ìyàwó tẹ́lá tó lẹ́yìn ẹ má tó lẹ́yìn rẹ̀ nítorí pé mọ́tò tó ẹ̀ máa fi ṣe lè má mú alẹ́ islam ẹni tí máa ń fi ẹgbẹ́ wò ó ti káfẹ́ nítorí pé àwọn ọ̀pẹ ìtọ́lọ̀ ọba nìkan ni ìwọ náà bá a sọ̀rọ̀ ogún níbẹ̀. ọlọ́ni kò láyé àlọ́ máa ń fi sábà wá sí wọn ọ̀gbẹ́ ọkọ̀ ibà lèmọ́nù tí wọ́n sọ pé kí nǹkan dàrú ẹ̀wọ́ àwọ̀ ọ̀bà ni wò ọlọ́run kò fa àwọn ọlọ́run ti yìí ti pawọ́ dà omi ní ní wò ní ló ń wò ní káàkiri nítorí pé ń sọ pé òun pamọ́ a káde máa ń amá ti pé yẹn wò àmọ́ máa nǹkan kí wọ́n lè tú ọdún ìyẹn láyé tó bá tú omi òkú máa rọ so àti tí ó kà kí ní tó jẹ́ lọ́wọ́ sàmúẹ́rẹ́ yọ tó kó tó tó tó kó wò lórí ẹ̀lẹ́ lánàá ti láàmú àlejò àti babaláwo tòótọ́rí kẹlẹ́ ẹ má tó lẹ́yìn ló àwọn eléyìí o kò sì ní ìdìkọ́ ọmọ pé káàkiri ni ọmọ náà láti tò lẹ́yìn rẹ tó má lọ lọ rẹ má lọ mọ́ kíláàsì àbí lóde káàdì ní mọ́ lọ́sẹ̀ mi lọ́rùn tìbí kí ló dé mọ́tò ọ̀run ẹsẹ̀ lọ́nà ọlọ́ọ̀lá ẹsẹ̀ kò dábàá tó bá fẹ́ gbọ́ àlàyé wẹ́wẹ́ olóòtú kọ́ ní irú ẹsẹ̀ wọn mọ́tò irú ẹsẹ̀ wọn mọ́tò lọ ẹsẹ̀ ìyàwó ọ̀jọ̀gbọ̀n ìṣèbọ̀lọ̀ ló ti bìbí àwọn ọlọ́run á sọ pé káwa náà ti ta ayé bí ká yẹra mọ́ ká yẹra mọ́ àgbọ̀dọ̀ tó lẹ́yìn rẹ̀ ọ̀daràn burúkú ni ọ̀ ó lálùkùránì làwọn lò àlọ́ ọ̀daràn yọ àlùkùránì kò yí ètò bá pé kíní kàmá ẹni ọ̀sẹ̀ rẹ̀ tí ó ti jẹ́ báyìí alukóra ni yìí lọ sápọ̀tù ọ̀dà tí ọ̀gá rí bẹ̀ yìí lọ sápọ̀tù tó bá alukóra ni làwọn àgọ́sẹ̀ bọ́ ní. bàbá gbé dísẹ́nárì náà sí onóòtú nobel lóyún ìrọ̀lá ìbá ń jẹ̀dún náà nígbà yín àǹjẹ̀dún níbi torí bí ilé ẹ̀mọ́tò lẹ́yìn àwọn ọ̀daràn ẹ̀mọ́tò láti ìdìbò ẹ̀mọ́ ẹlẹ́ẹ̀kejì onáàdì làákàyè lè máa mú wa gbọ́dọ̀ jẹ́ni tí ó ní làákàyè wéré agbọ́dọ̀ tó lẹ́yìn wèrè àwọn tó bá tó wèrè yẹn dákúdájú ni wèrè rẹ̀ ìgbà tí wèrè bá ti bá ń bẹ lára rẹ̀ agbọ́dọ̀ tó lẹ́yìn rẹ̀ tí wèrè rẹ̀ tó bá ti tó bá ti dákú tó lulẹ̀ pé á sì sọ láti lẹ́yìn. àwọn táàsì ti máa kọ́ bí kó tẹ kú lẹ́mẹ̀ta ní rákà kan sẹ́mi ọ̀gá àtúntò bàbá ní sá onídìí òsì káàdì tó ń jẹ́ ń tẹ̀lé lọ́wọ́lọ́wọ́ ajẹ́pẹ̀tọ̀ láti ẹ̀rọ àpò mẹ́sàn-án. ó borí sẹ́lẹ̀ lẹ́ẹ̀mẹ́ta ẹni tó bàhánà lọ oní tó bá ń gbọ́ tó bàhánà lọ wọ́n tẹ̀lé tẹ̀lé. ajẹ́pẹ̀ láti kò yẹn orí bàbá yẹn kò pé. akọ́lámọ́kọ́mọ́ wọn tọ́wọ́ atọ́ka tó lẹ́yìn ẹni tí ó mú ó ti gbà pé ó ti mú òkú ọmọ kẹ̀kẹ́kẹ́ ọmọ kòlòkòtò ẹni tó bá jẹ́ bẹ́ẹ̀ gbọ́dọ̀ sí lẹ́yìn rẹ̀ ọlọ́dún yára lẹ́ni náà àmà látọ̀kọ̀rọ̀ gbogbo rẹ̀ tó wọ́n tó sọ̀kà ọ̀rọ̀ kájà àjàlẹ̀ mú wá tọ̀kọ̀rọ̀ ẹ̀yọ́ ìwà kó dodo ẹ̀ gbọ́dọ̀ sọ́mọ́ sọ̀rọ̀ ní ìgbà tí àwọn ìrà títí dẹ́bi máa ń tẹ̀ sọ eléyìí ọ̀yá lè máa mọ̀ ọ̀yá lè máa mọ̀ torí pé yóò máa kú sọ láti nígbà àgbòrò tó ọrin à tẹ bá dánwó ẹwù ọkọ ọmọdé máa mú ojú títí nǹkan tí òsì kún dàdí ojú títí náà tó bá bùrù tẹ̀wọ̀n pétérì ọ̀rọ̀ sí làwọn ayé gbogbo ẹ̀ máa ń bú lọ́kọ̀ ọ̀fẹ́ à subhanallah àjẹpẹ́ni lórí ìdìbò nínú ọ̀la irú lọ́gbọ́dọ̀ sí ìbámu bákan náà lè má mú wọn mẹsẹmọ ẹlẹkẹta ọ̀nà ìdílé má mọ ọjà ní oṣù bàlágà tọ́mà pín fún tọ́ àdìsẹ́ lè má mú fún wa àwọn olùmọ̀ Islam gẹ́gẹ́ àwọn kànàbíyà màlìbíyà sàgbàríyà wọ́n ní ẹni tó bá ti lè má mú fún wa nílò láti tọ́jú ọ̀ràn yìí ọgbọ́dọ̀ tó jáde tó ti bàlágà bí ọba jẹ́ àmì kan nínú àwọn àmì dáàbí máa dáyà àmọ̀ tó ti bàlágà ọgbọ́dọ̀ jẹ́ pé tọ́mọ ká ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kágbà kò ti bàlágà ìbá àjọkùnrin ìbá àjọkùnrin tó bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún kò ti bàlágà torí ẹni òfin ọlọ́run ọba ti wá ní ẹ̀ bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ó ti bàlágà ní tọdún méjìdínlógún àtàwọn òyìnbó nìyẹn àwọn òyìnbó lọ lọ́dún méjìdínlógún nínú Islam ní ẹ̀ bá ti pọ́dún mẹ́ẹ̀ẹ́dógún ó ti tó wọ jahannam ọlọ́mọ jìnnà sí ìtàkùtọ̀ lọ oṣù tí ń dàgbọ̀ sí kọ́mọ ọdún bẹ́ẹ̀ lógún mọ́tò tí padà bá rẹ o torí oṣù tó wọ jàǹdà kọ́lọ̀ mọ́tò wa lọ́ọ́ máa ná. torí ẹ ọmọdé kéékèèké wọn ní ṣe ìmáàmù fún wa nítorí láti tọ́jú ara yẹn àmọ́ kò burú wọ́n lè ṣe ìmáàmù fún wa tó jẹ́ pé náà ń bí làbálà tó jẹ́ pé náà ń bí làbálà. nígbà tá a sì ní apá kan nínú àwọn olùwàsí àwọn sọ pé ọmọ tí náà lè ṣe lè máa mú ní gbogbo ìgbàlá nítorí pé àwọn ọ̀sán sálẹ̀ máa ọ̀gbìn ọ̀pọ̀ àbọ̀ràn wọ́n ní ṣe lè máa mú báwọn ìyá rẹ̀ láyé àtẹ́wọ̀ Muhammad sọ̀rọ̀ àlùwà ìṣẹ́lẹ̀ láti ìgbàgbọ́sọ alọ́mọ ọdún mẹ́fà sí méjì ìmọ̀ ṣe lè máa mú báwọn ìyá rẹ̀ tọ́ tọ́jú báwọn náà sọ ilé nítorí àwọn ọ̀nà ìjọ kékeré kọ́mọ́tì lè máa mú nígbà tá gbàlagbà bá ń bẹ́lẹ̀ ọmọ tí o ti gbàlagbà kọ́ máa ti lè máa mú nígbà tá gbàlagbà bá ń bẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹn wọ́n ti pẹ̀lú pé ká olùmọ̀ wọ́n wà láti ti dàgbà láwùjọ wa kò sí ọmọ ní kékeré lọ́wọ́ kò sí gbàlagbà tí ọmọ tó mẹ́wọ̀ àwọn ọmọ àgbà ó sì mọ̀ fún tó ti sọ̀dá yìí ìgbà náà wà gbàlagbà ọ̀ma síwájú tó ti sọ̀dá yìí àmọ́ tá gbàlagbà bá wà tó mà àgbàlagbà láti síwájú ọmọdé kékeré. mọ́jà mọ́ ẹlẹ́sẹ̀ ọ̀nà ni àlùzọ̀kúrà lè má mú gbọ́dọ̀ jọ ọkùnrin lè má mú gbọ́dọ̀ jọ ọkùnrin lè má mú òkùnrin ọ̀tọ́ fáwọn ọkùnrin jàmbá tó ti kọ ọkùnrin àgbọ̀bìnrin sínú ọkùnrin lọ́gbọ̀dọ̀ sí lè má mú ọkùnrin eléyìí ọ̀rọ̀ àwọn olùmọ̀ nípa ìsìláàmù bó tilẹ̀ jẹ́ pé apá kan nínú wọn àwọn kan ní pé gbọ́dọ̀ kó ti bá àwọn obìnrin nìkan lọ́fẹ́ ti sọ̀rọ̀ obìnrin ò tún gbọ́dọ̀ sí lè máa ń fún wa ní àwọn máa lè jìyà. ìgbà táwọn olùmọ̀ yóò sọ pé tó bá yẹ kó obìnrin iná làwọn jàmá kò burúkú obìnrin na wọn fi lè má mọ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé obìnrin la ní kò burúkú obìnrin náà jẹ́ lè má mọ̀ àmọ́ obìnrin tó jẹ́ lè mọ̀ kò ní lọ dúró níwájú wọn gẹ́gẹ́ bọ́kùnrin lè mọ̀ máa dúró níwájú àmọ́ wọn wà pẹ̀lú àwọn ẹni tó sábò àkọ́kọ́ ni yóò tó láàrin èèyàn lọ àwọn èèyàn tó rẹ̀ lọ yóò sì máa bá lọ lẹ́ni tó tó àmọ́tò obìnrin kan lọ́wọ́ àtẹlẹ márùn fún jama àwọn ọkùnrin àti jama tó kọkùnrin àtòbìnrin sínú ọ̀tọ̀ lábẹ́ òfin ọlọ́run. májàmú ẹlẹ́sàn lè máa ń gbọ́dọ̀ ní kájú ó sì gbọ́dọ̀ ha òdiwọ̀n téèyàn máa ń wà nínú àkùrọ̀ àní sísọ láti fi máa ń tètè. lè máa mọ̀ ha kájà irú lè máa mọ̀ àdáwò. lè máa mọ̀ ha túra kan tó fi lè kàlẹ́ bá díà àdáwò ọgbọ́dọ̀ jẹ́ pé ọmọ tó ké kí wọ́n máa kọ́ lẹ́nu ó sì há ìdáhùn kájà láti gbẹ́tọ̀ láti dúró aláìmọ̀ akọ màá kà aláìmọ̀ aké kò lè ṣẹlẹ̀ má tó bá wọn ní bá ọmọ tó ké o àyàfi tó bá ṣe àwọn èèyàn bí irú tiẹ̀ táwọn náà ọmọ tó ké ni lọ́fẹ́ ṣẹlẹ̀ má mọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ àdúgbò sẹ́yìn pé.

wọ́n ní kọ̀yẹ́ kọ́tù lè máa bù. bákan náà oní tàmtàm ọlọ́dọ̀ pé tàbáraka irú rẹ̀ wọ́n ní kọ̀yẹ́ kọ́tù lè máa bù. bákan náà ẹni tí máa tẹ́tẹ́ kúkẹ́ ọlọ́ni ألم تر كيف فعل ربك بأصحاب الكيل واضرب ألم تر كيف Adam ألم تر كيف فعل ربك so wọ́n ní ní ẹ̀ máa ń pàpàkù bàbá ọ̀ táwa yẹ̀wò ìtumọ̀ òyìnbadà lọ sí pé ìgbọ́n kì í ṣe gbọ́nà sọ̀lọ̀ ta lérò rẹ̀ ọba fi burú jù ọba hmm? ti lè mọ́mù abẹ́ lọ́kọ́ mọ́mù nígbà táwọn ọ̀sẹ̀ ń sọ rárá gbọ́dọ̀ sí àwọn akílòlò àtẹni tí máa ń gbé òjò báyìí náà níbi tí rọ́pò àwa yọ̀tọ̀ di fátíà di fátíà wa yọ̀tọ̀ di kẹsọ̀rọ̀ irú wọn yẹ kó ti lè máa nù. òótọ́ náà ni wọ́n bá lùrọ̀ àyè jẹ. nítorí pé òkè kọ́ fún yanjú tó fi sáré tí ó kó sẹ́sì lè máa nù. ọkọ̀ wa lè tó sẹ́sì tó kú rẹ̀ omi amúdàrọ̀ èmi náà lọ sálùmàdínà ọwọ́ wa sálùmàdínà ọmọ kan olùwà sálùmàdínà. wọn wá wá sálùmọ̀ ó fún nǹkan sọ lásán àwọn bá wọn wá sí wọn lẹni báyìí báyìí báyìí àbá yẹ̀wò nù báyìí wá pé ọwárí àmọ́sá àbúrú ní ọwárí àmọ́sá ẹ ọwọ́ gbà tó fi wà nǹkan ọmọ tó kọ̀ọ̀mọ́ tó. kọ́kọ́ wá tí ọkàn wá rẹ ló kọjá ọkọ̀ tó mi má

tọ́ ẹ̀rí bí àdáwò bá wa lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn dáná àwọn ọ̀dẹ́ tèlè máa mú àbáwọn ní pèsè lọ́wọ́lọ́wọ́ ga ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ìkékùté wọn máa fi àkùránì ìkàkùkà wọn máa kà kódà tẹ́lẹ̀ máa ń kà bẹ́ẹ̀ kì í sá àkùránì náà wọ́n sì ké àdáwò inú àdáwò tó tu aláyè ni bákan náà nínú mẹ́tẹ̀ẹ̀mú mẹ́tẹ̀ẹ̀mú ẹlẹ́tẹ̀fà olú àdìgbẹ́ ìdíwọ̀ gbọ́dọ̀ tuntun lè máa mú yàrá ìdíwọ́ ọ̀gbọ́dọ̀ sí fún mi máa mú gẹ́gẹ́ bí ẹni tí ìtọ̀ kì í dájú rẹ̀ gbà ìtọ́ka máa ká jù rẹ̀ àìwé lẹ́yìn ọ̀yẹ́ mi máa mú kọ́ra kó mú bá. ẹni tí ìtọ́ ìdí rẹ̀ yóò fi kọ̀ǹtró ọbẹ̀ tàbọ̀dọ̀ kó fi lè máa mú rẹ̀. ẹni tó jẹ́ pé egbò kan pẹ́ lára rẹ̀ gbogbo ìgbàlejò tí máa fún yàmà kan ọbẹ̀ tà ọbẹ̀ tà kó fi lẹ̀ ẹni tó yẹ kí àmúrun tó bá tóbi kúrò àìjọ máa tẹnu rẹ tó bá torí tẹlẹ ń jẹ ní ọbẹ kẹ fi kòmí lẹ fẹlẹ ẹ fẹ fi lẹ fẹlẹ bóyá dábàá aláwọn arúgbó o títọ náà dá aláwọn bá wọn títọ tí wọn bá tó bá wọn ìró ọdún yín fẹ bá wọn ní ẹgbẹ́ wọn fi sábà wọn àwọn aláwọn tòbá tẹ máa ń tẹlẹ máa ń tẹlẹ fáwọn ní wọn nílé gbọ kí ni tẹlifíṣọ sí kí lẹ́yìn tó tó tẹlẹ àwọn tó bá tẹ ìgbádùn ẹ ẹlẹ́kẹ̀kẹ́ òun náà ní pé ìmáàmù gbọ́dọ̀ ní agbára láti ṣètò náà ìmáàmù ò lè dúró àwọn táwa lẹ́yìn rẹ̀ lè dúró ọba mu ìmáàmù ò lè rùkú àwọn táwa lẹ́yìn rẹ̀ lè rùkú ìmáàmù ò lè forí kalẹ̀ àwọn táwa lẹ́yìn rẹ̀ lè forí kalẹ̀ torí tí ìmáàmù bá bá sọ láti lè nípa forí kalẹ̀ yóò lè kú lórí àgbà yìí rárá irú rẹ̀ mẹ́rin àti ìmáàmù ọwọ́ rẹ̀ bẹ́ẹ̀ lè máàmù kọjá dájá tó bá lù torí ẹ̀ wọ́n sọ pé ní akọ́jú ẹgbẹ́ lè máa mú fáwọn ẹni tó yàn ṣùgbọ́n arọ oníṣe ìmáàmù àti fáwọn arọ ọmú rẹ̀ nítorí pé arọ tẹ ẹni yẹn òun jẹ ìdúró rẹ̀ oníjọ sí ẹni tí èsà arọ rògbò rẹ̀ oníjọ tẹni tí èsà arọ ìborí kalẹ̀ rẹ̀ oníjọ tẹni tí èsà arọ ìdúró rògbò rẹ̀ kò bí tàwọn ẹni tó gbádùn nítorí tá a lọ́ọ́ lè ó lè ti àwọn ọ̀rọ̀ ẹ̀kọ́ kọjá pé tẹ̀sẹ̀ múra àti kó ìdùn láti lọ. láti mọ̀ pẹ́ni tó gbádùn tó bá kàn ọ̀rọ̀ ẹ̀kọ́ tó fi dákẹ́ ọ̀kọ́ tó kù. bẹ́ẹ̀ náà ní forí kalẹ̀ tó bá dé fara àwọn arọ mi ṣe kó lè tẹ̀lé máa mú. tẹ̀lé nínú àwọn mẹ́tẹ̀ẹ̀mù ǹjẹ́ lè má mú àǹkù ká ní ọ̀pẹ́ lè má mú mi táwọn tá a kù lẹ́yìn táwọn náà bu kájà kájà ní ẹ̀pẹ́ à ń bẹ lẹ́yìn ìmáàmù ìyapa láàrin àwọn olùkọ́ àwọn ìdùnnà wà táwọn apá kan náà àwọn olùmọ̀ sọ pé ìmáàmù gbọ́dọ̀ dà ní ẹ̀ pé lè máa mú lòdì sọ láti ojúmọ́ bí táwọn ti sọ láti jẹ̀má bí táwọn ti bí alẹ́ sẹ́kla bí wọ́n fi hàn síwájú nígbà tí nǹkan tẹ̀lé sí ìmáàmù gbogbo àwọn eléyàn bí sọlá ti kọ́ ò sọlá ti dá sí lásìkò ogun apákan náà olùmọ́ládà ní ẹ̀kọ́ lè má mú wa lọ yàtọ̀ táwọn kò ní. gbogbo eléyàn fi hàn wá pé kí ẹ̀ bá bẹ́ẹ̀ tètè má mú ipò ńlá ni àyè tó ti dà ní kìí ṣe ibi téèyàn ọmọ akọ́nà owó ń jẹ lọ àbí erin ọlọ́dọ̀ ọyọ̀ bẹ́ẹ̀. rárá àyè tó ga ni tó ti kú kájà kéèyàn lè fi àwọn májèmọ kéèyàn lè fi di àyè yìí torí kéèyàn lè bàtà sí dáadáa. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم فاستغفروه إنه هو الغفور الرحيم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله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 kéde bí ẹsẹ mi jẹ kéde yorùbá yìí yàtọ̀ síra wọn ẹbí mi jẹ mi máa mú ọ yàtọ̀ sí ẹbí mi jẹ mi máa mú ẹbí mi jẹ mi máa mú ní àbá ti jẹ mi máa mú ẹbí ti jẹ bí ẹni tóyè nítorí dájú wípé ikú òun náà lè gbà lọ́wọ́ tí lè máa mú fún ọba kú lè máa mú ní òní nílẹ̀ ìsìláàmù ọkọ wa bá wípé àti kù rárá títí lè máa mú onáni sẹ̀rí àsọ̀gbẹ́sẹ̀ yìí tẹ̀lé máàmù nígbà táwọn èèyàn pẹ́lú ìsìláàmù yìí má lórí kí wọ́n tẹ̀lé máàmù jíjẹ wọ́n jẹ lórí ẹni máa pé gbogbo àwọn yìí náà bá jẹ bá tí ẹni tó jẹ ọ̀rá kò ní tọ́ fẹ́ lórí àwọn tẹ̀ máa ń tẹ̀lé máàmù nínú òfin jáde ìdíwọ́ a máa tẹ̀lé o ti ráyè rẹ̀ ọ̀ ráyè rẹ̀ mo ti fẹ́ lọ́kọ́ fílẹ̀ fẹ́ lórí àwọn tó wá tí ń bá ń ṣe nígbà tó wà láyé lọ́yà máa ń ṣe pẹ̀lú pé wọ́n bá ń lọ́nà nítorí tó náà bá òkú lè máa mú kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ìtàkùrà wọn lọ́pọ̀lọpọ̀ ọ̀nà olóògùn ni wọ́n ètò pé kí wọ́n mà lọ́pọ̀lọpọ̀ ń lè máa mú ó ṣe é ṣe wà tẹ́lẹ̀ látàrí kó ti gbogbo ládùúgbò kọ̀rọ̀ àti ọ̀dọ̀ wa lọ sí àmàmà àmà wa sọ́jà kó wá sàdùbà ọwà sọ́jà kó wá sọ̀tọ̀ láti bọ̀ ọwà kọ̀rọ̀ kọ̀rọ̀ jẹ́nu ní ọmọ sọ́jà ni wọ́n kó lọ bọ̀ àmì tó ọba jẹ́ à bàbá mi máa wa ń bẹ lámàmà tó ẹ̀yin tẹ̀ ń tẹ̀ sọ́ra ẹ̀ sọ́ra wọ́n lè pe ẹ̀ awọ ó lè dín mọ́tì àbí òye àwọn tó yẹ kó ọba yóò bàbá ti ń ń wọ ẹni pẹ̀lú ìjẹlẹ jẹ ẹni pẹ̀lú ti lò pé àtúrọ́mọ̀ fún mi wá ọ̀pọ̀ lábẹ́ òfin ọlọ́run tí wọ́n bá rí pé ààyè ìmáàmù kan gbòòkò ọ̀ọ́dọ́ sọ̀rọ̀ fún ẹ̀mí mi ṣe. yàtọ̀ sí ipò pé mo fẹ́ máa ti jọba àdókòtò máa tó làmì ẹ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ torí tọ́ba ti lè lọ sọ̀rọ̀ àìsọ̀rọ̀ rẹ̀ tọ́ba já mọ́ ọ lọ́wọ́ ọlọ́run ọ̀dọ̀ ọ̀dà mọláyà ànábì náà ní sàábì kàbí wa eré wa ànábì sọlá àjọlá ẹni kẹfí ní sèlè máa mú mẹ́ta rẹ ní ikọ kájú òsùn wọn là àdìjọ sí àdìjọ sí torí ẹ tí wọn bá fẹ́ fi èèyàn gbàgbé lè máa mú bìkà àbáyé lè máa mú bìkà bá gbókù kò sí tó burú ẹ̀yin tẹ ẹni fẹ́ kájú òsùn tẹ ẹ lọ fẹ́ ẹni fún ọkùnrin sèlè máa mú òbúrú láti òsùn ọlọ́run ẹgbẹ dáa òfin ọlọ́run wa sọ pé ìmáàmù níbi tá a bá ti fẹ́ ti sọ̀rọ̀ rírí ọ̀pájàkì ọ̀kápá torí àdéhùn àti ìtàrí ìlẹ̀ kò dẹ́yìn ọ̀rí ọ̀gbọ̀n ọkùnrin anábì sọ̀rọ̀ bá àdìsọ́nà ìlà dẹ́nu tẹ̀lé àjà pẹ̀lú ẹ̀mọ́ mọ́mọ́ àhàdó wà àkókò ìgbésí náà ti ọ̀pọ̀rọ̀ òwò rọ̀wọ́ òwò ìmáàmù tó bá mẹ́ta ẹnì pé kó ṣe lè má mọ ẹni tó má sọ̀rọ̀ àyè kéde ẹni tó má sọ̀rọ̀ àyè kéde bọ́lùkọ́ ẹ̀ka náà ti la àwọn ọlọ́jàmù yẹn ti la àwọn ọlọ́jàmù yẹn ti wá yékéyéké lọ́nà tí ò sí pé á sọ pé rúkú kan ló kò ní ọjà yìí tọ́ba pé mẹ́ta ẹni kò ṣe lè má mọ ẹni tó lẹ́tọ̀ọ́ ti ti pé kó má mọ náà mẹ́tẹ̀ẹ̀ta ẹni tó bá ma alukóra àyè kéde àdìsí ó ti fẹsẹ̀ nílẹ̀ ẹgbẹ́ wa ló ti wá láti ọ̀dọ̀ àbímọ̀sùrù ọ̀fùgà ibùnà àmì al-ansari bàbá yẹ kó àwọn àmì onígbà wa látọ̀dọ̀ àdébọ̀ muhammed sọ̀rọ̀ àyè sẹ́lẹ̀ òní yẹ̀kọ́ mọ̀lùkọ́wùmá ọ̀pọ̀lọpọ̀ ọ̀hún ní kìdáàbẹ̀là ta lọ lẹ́tọ̀ọ́ tí kò ti lè máa mú ta lọ lẹ́tọ̀ọ́ tí kò ti lè máa mú fáwọn yìí anábì yìí wa ọlẹ́ni tó máa ń ti lè máa mú fáwọn yìí ọ̀nà ni àkọ̀rọ̀ òhun lè fi dáadìlá ẹ̀ńtọ́ máa kúrò àti kejì. Láwọn àwùjọ tí wá ní àwùjọ èèyàn bíbí lẹ́nu ra yìí, àwọn ẹ̀ńtọ́ máa kúrò àti kejì ní máa sábà ti lè máa mú. Láwùjọ èèyàn bíbí náà níbi tí ìmọ̀ Islam tí ò bá ti hàn dáadáa, ẹni tí máa ń tẹ̀lé. Bẹ́ẹ̀ bá Nàìjíríà yìí lápò ìwé ẹni tó lu kàn ọ́ pọ̀ lẹ̀ yorùbá yìí kí lè má mú wọn wọn má kúrá yìí ké tẹ́lá lọ sí agbọ́nlẹ̀ haúsá à ọlọ́mọdé àti àwọn òbí ọ̀sẹ̀ lè má mú ọ má kúrá yìí ké ọlọ́mọdé àdáwọ̀ òun ti fáwọn lè má mú kúrá yìí pé gbogbo àkúrá yìí ló ti há lórí tẹ́lẹ̀ rẹ̀ tí ọ máa kàlá ìdè lọ́wọ́ tí ó sì ní láti dé tọ́lá ọ̀lẹ́ yorùbá bí ètò alukurani ha èyí ń kọ́ni ní fẹ́ ń kọ́ni ní fẹ́ bọ́kọ̀lọpọ̀ lè awúdá yìí tó bá ti parí sọ̀rọ̀ ẹ̀sùn sọ̀rọ̀ wọn ò ní débi lè má wọ̀ ọ́dá di mọ́tíláṣí kálukọ́ mọ̀ sí péjìlá wa kàtí wọ́n mọ̀ sí péjìlá wa kàtí wọ́n mọ̀ sí péjìlá wa kàtí. ìgbà wọn lè má mú un lẹ yorùbá oná lòdì sàrà òdì sàrà òdì sàrà ibi tó kùtù kú ní ìsàlẹ̀ kìíní kan ní tọ́kẹ̀ta wọn fẹ́ẹ́ ẹ̀wọ̀n ti fẹ́ bẹ́ẹ̀ ìyàtọ̀ yẹn pọ̀. àwọn ọ̀dà kúkú mà rárá rárá láwùjọ yorùbá yìí tó bá dá tilẹ̀ lè máa lówó ra láwà yìí fọmọ kọ́mọ́tà ánàfúnmọ́lá ánàfúnmọ́lá tó bá dá. nígbà tó ti pété bá di agbọ̀nlẹ̀ haúsá yẹn tó bá hàn wá yóò wù ọ lójú. wọn ọ̀tà dédé ti bàbá ìṣẹ̀lẹ̀ máa mú wọ́n ti di kó ní ìmà. àwọn tí wọ́n ń kọ́ ìmọ̀ ó sì wọ sọ́ọ̀tì ẹ̀wọ̀n náà ti tẹ̀ lábọ̀ ìrọ̀ lẹ́sìn. ọ̀tẹ́ẹ̀lì tí wọ́n sọ sí wájú ẹ̀sìn ọkọ̀ ilẹ̀ yorùbá ìbàjẹ́. tó ẹ̀sìn máa tó gbà tẹ́tẹ̀ jẹ́ mọ̀ wá lé ayé èyí tó pọ̀ jù nínú ara ẹ̀sìn jẹ́ ilẹ̀ yorùbá lọ́sọ̀ kalẹ̀. ẹ̀yin ká ara ní ìmọ̀ tó kọ̀ mọ́jú àmọ́ lójú rẹ̀ ánàkùnrin láàlẹ́ ẹ̀mẹ́sẹ̀ tẹ́fẹ́ sọ la ilaha illallah yóò bá wọ́n mọ kí wọ́n mọ gàyà lórí wọn ètò òdodo fún ètò òdodo wọ́n ní àwọn ètò ojú ẹlẹ́sẹ̀ lẹ́gbàá kan tọ́ba tí wọ́n á kọ́ pàkọ́ wọ́n mọ̀ ká yóò bá dé sí òkè àwọn apẹ̀jẹ̀ apẹ̀bọ̀ ní sọ bó ṣe rí lójú ẹ̀ nítorí fẹ́ sọ ń bá rẹ láì dà kò ní sọ ní bá ti ọ̀rọ̀ ó àwọn ọ̀pọ̀ tó máa torí àwọn máa mú tó bá máa mú pé àdààmú pẹ̀lú mà nígbà tó dààmú fún náà lòdì sàrà báwọn ọkùnwó dáa dáa sílẹ̀ máa mú kan bá tí ìgbà ìyẹn bá lò fẹ́ máa mú mùtùmùtù lọ́wọ́ wò ìpínlẹ̀ lọ́wọ́ wò ẹjọ́ pé látòjú ìgbà nínú Islam lọ́sùn kankan tí ìmọ̀lẹ̀ oòrùn tó bá wọ̀ tí gbogbo ojú ọjọ́ tó dúdú birikiti tí àwọn Islam kájú sọ láti máa ń pè ní sọ̀lá tó kótó sọ̀lá tó pé ìmọ̀lẹ̀ ọ̀sán wọ̀ hmm. tọ́lá tí kálukú máa wàhálà ti bẹnu sọ̀lá tí ẹni ká àti tí ẹni nílè máa. ẹ wà á fi sọ̀lá gbogbo wọ́n kò sọ mọ́tíláṣí ẹ wà á fi sọ̀lá rákà méjì péré náà rákà kọ̀ọ̀kan ó ní ìdúró méjì méjì òrùkú méjì méjì ìforíkalẹ̀ méjì méjì nínú ìdúró alákọ̀ọ́kọ́ ẹ fi fàtíà tẹ́lá fi fàtíà tó ẹ wà á ka súra tó gún ìsúra tó bàkàrà àti bàkàrà ló gún. ẹ tà tẹ bá ti wá ka bá kọ́ra kan ẹ wà lóko ọlọ́ọ̀bù àwa pẹpẹpẹpẹpẹpẹ yóò kò fi súra dàkẹ́ o. ẹ̀yin ni jàmbá wa ilé ìlú ọba pẹ́rẹ́ yóò bá bẹ́ẹ̀ ni pé kíni ewu la tẹ́jú. Subhanallah. Tòtí lè máa bá ti sẹ́mi àwọn ọ̀hún ni Mẹ́tìhámìdá, Rabbana wa lakal hamd. yóò tún gbé àwọn gbólóhùn tá a tún lè wí lẹ́yìn rẹ̀ ẹ̀yìn rẹ̀ yọ̀bà tún bẹ̀rẹ̀ bá dé àmì. àdínà fún kẹlẹ́ o a tún bẹ̀rẹ̀ bá dé àmì. tọ́lá tún gbé bá dé àtàn á tún ka súra tó tún kùn tọ́kọ wọlé bákọ́ra bí Ali Imran. a tún ta tẹ̀mọ̀kọ́ náà lọ fọ́n bí ti léyìn a tún ta. tọ́lá tún wá fi tán a tún kù a tún pẹ́pẹ́pẹ́pẹ́ ti súra kàkà. sami Allah rọ̀gbọ̀nà wọn lọ tẹ̀lé hàn á tún wí àwọn gbólóhùn tó yẹ ká wí lẹ́yìn rẹ̀ á tún pẹ́ ìdúró náà á ló tẹ̀ lọ orí kalẹ̀. a tún àpẹẹrẹ pátá pẹ̀lú àwọn ẹwà tó yóò dájú a tún pẹ́ ìforí kalẹ̀ a tún àforí kalẹ̀ lẹ́ a tún pẹ́ a tún dìde. a tún pé pàṣẹ a tún kàṣúrà tó tún kù àmọ́ tí òògùn tó alẹ̀ rà bí ká kàṣúrà tó nìgbà àtúntò sẹ́mi aláwọ̀ ní àmìlẹ̀ àtúntò bá dẹ́ àtúntò àkúrò àtúntò kùn tí ògùn tó nìta bí máa ń yà ẹ̀gbà náà láti tẹ̀ fún arúgbó mi àtúntò àtẹ̀ forí kọjá àtúntò tẹ̀ náà forí kalẹ̀ alákọ̀ọ́kọ́ àtúntò pẹ́pẹ́pẹ́ àtúntò lọ forí kalẹ̀ àtúntò pẹ́pẹ́ àtúntò àti tẹ̀sán ọ̀dà àkàlàmà tẹ́lẹ̀ sábà sọ pé wọ́n kù ọmọ mọ́tò tẹ̀lé tẹ̀lé tẹ̀lé ìmáàmù àbẹ̀wá ti sọ̀ láti kùsùn fún wa ìmáàmù mélòó lọ́ ìlú bá jẹ́ àjọ́nà àádá ni inú àti iná ò lókùn kàkàkà. omi ìfẹ́ tasúrà onáfẹ́ ṣe ṣàǹtẹ́ńtà òyìnbá bí a kí ni ṣe ṣe kéékèèké fún yín pé àlè òkú àní àkùrá ẹ bàbá. ìgbà tó ń bọ̀ lọ́wọ́ ní pàkùkà ń tọ́nà ọ̀sọ́ ní pàkùkà. ń bójú mọ̀ pé ìgbàlódé tó wà lẹ́yìn wọn ọ̀dá tí ó mọ̀. fẹ́rẹ̀ lómi ó ti ṣe wọ́n kó àrí gbogbo àwọn èèyàn olóòtú ìkàkùkà. torí di eléyìí ẹ̀rí pé mo dùn ó dùn ẹ bàbá ti ma alábà tó ọmọ ló kọ ẹ bàbá ti fi alábà tó yìí bàbá ti ẹ̀rí wá jẹ́ pé ìyá àti bàbá gbogbo. Débi náà mo ti sí náà nígbà tó fẹ́ jẹ lè máàmù. Ìdí lò téèyàn márùn-ún bá fẹ́ jẹ lè máàmù, a ní kó á tẹ̀dáwò. A fẹ́ tẹ̀kú rẹ̀ di lè máàmù màá à ń bẹ́ni tó máa jó àwọn òsì ní kàkà ń lè má mú ìyẹn sí àbẹ́ wákàtí ìdáwò fún un alẹ́ ọ̀rọ̀ ìta fẹ́ kọ́kí lọ́dọ̀ rẹ̀ àti ìta kọ́kí lọ́dọ̀ àdúrà àwọn òbílẹ̀ láti kó lọ́dọ̀ òní àbẹ́ ìyẹn wá sí ìdáwò síbẹ̀ tẹ̀sí ní má mú òní ẹ wá sí ìdáwò wọ́n lọ́ àyè nípa tí àlọ́pọ̀lọpọ̀ tù nípa àbá yóò ẹnu tó tuntun tuntun báyìí tẹ̀mí náà nígbà tí ní ẹ̀yọ́ ọ̀fẹ́ dánwò ẹ̀yọ́ ọ̀fẹ́ kọ́ bá yín ti dánwò fẹ́ nìkan tẹ̀mí náà ni àwọn lè bá wọn fi ó ti wà ń kó lè bá wọn tí ká wọ́n mọ̀ bọ́ ní ṣé lè bá wọn náà ti lè ẹ̀rù tẹ̀kọ̀ tó lọ wá. tá a wọlé wọn lọ fún wọn tẹ́lẹ̀ ní ọjọ́ ìgbà. gbogbo àwọn ará burúkú wọn máa tẹ́lẹ̀ kútúbà ọlọ́ọ̀lẹ́ máa mú ọlọ́ọ̀lẹ́ nígbà tẹ kájọ fún ẹ kájọ fún kájà mùtùmùtù kí o lè fẹ jẹ ẹ fẹ ti wàhálà alábìnrin sọ fún wa kì í ṣe kí èso yìí ilé lèmáwò èso yìí lèmáwò èso yìí ipò tọ́lọ̀ ọba gbìyàn sí torí ẹ̀ tó wá jẹ́ kóyè ẹ̀rọ ọba tó bá gbìyàn jẹ́ lè máa wọ́n tó ọba sọ̀rọ̀ máa ti láwà lórí ẹ̀ àbúrò tí láwà lórí ẹ̀ tó lè kẹ́nìkan bá gbé láwà èmi mo wé fúnra mi ìgbà tó bá tù máa tù àbúrò ọmọ sọ pé tùláwà ni tùláwà ni tà ní. so àwọn bàbá ẹ sọ̀tọ̀ àwọn náà jẹ́ lóye so ó ń gbé ẹ ẹ mẹ́tẹ̀ bàbá so bàbá ló gbé ọdún kí ni ló gbé ọdún kù. eléyìí túmọ̀ sí pé nígbà tí wọ́n bá ti sọ pé ọjẹ́ lóye àti pé ìdílé nígbà ní wọ́n jẹ́ tọ́lá ń kó ìdílé lọ́nà ìdílé tó kọ́ sí tó burú bẹ̀ àwọn ìdílé òkú wọn ti dáwọ́ nítorí pé ìdójú ìlú kan kí ló tó fi bí àwọn àgbẹ̀ wá jẹ́ pé àwọn ọjọ́ ọ̀ma tó kankan náà lẹ́sìn ìṣẹ̀lẹ̀ máa mú ẹ gbàdáwò láàyè àdáwò láàyè náà àgbẹ̀lẹ̀ tí òye àti ìmọ̀lẹ̀ pọ̀ ní láyé ni kọ́ wá jẹ́ pé àwọn òwúrọ̀ àwọn èèyàn kan tó ọmọ tó fi ìṣẹ̀lẹ̀ máa mú. máa ní ẹ lọ bọ́ sọ̀rọ̀ kọ́bọ̀ ní ẹni tó kájú ẹ̀ ìwádìí ah, bàbá ah, bàbá lẹ́ta ẹni tó bá ń sáfẹ́ ẹ̀rí mọ́tò tẹ́lẹ̀ máa mú báyìí àìwúrí àkú bẹ́ẹ̀. nítorí pé lọ́dú ti àwọn èèyàn ní lọ́dú tí wọ́n bá tiẹ̀. mo àti mo wá ti sọ láti lẹ́yìn rẹ mo fi tìjú kárùn mo tún lọ sọ tẹ́lẹ̀ alọ́dúnwájú alọ́wájú ẹ̀jẹ̀ ń tẹ́lẹ̀ ká kò sì lè tẹ́tẹ́lẹ̀ kan àti tọ́ba ẹgbẹ́ ni tó kájú ẹ̀ nígbà tí ì máa mú. bí ọba jẹ́ bẹ́ẹ̀ wàhálà wọn ti pọ̀ jù ẹ dákun sọ láti wákàtí márùn-ún mo padà délé mo tún lọ tún sí sọ̀rọ̀ wàlúwà ní kọ̀rọ̀ ẹkúkú bá afẹ́ni tó kájú ẹ̀ ẹbí ti lè máa mú. ẹ̀yin ọ̀sán tó láti gbọ́ tó lè máa mú sẹ́ni jẹ ẹ̀ ṣe mọ́ láti láti lọ sí sọ̀dá torí ẹ̀ mọ̀ pé bàbá àwọn ọmọ tí ó ké. ọ̀dà ìwọ tó ń sọ bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ tó lọ bá bàbá àrí ọ̀sọ́ fún. ìwọ tó ń sọ bẹ́ẹ̀ tó lọ bẹ́ni tó fi jẹ ẹ̀yin ọmọ tí ó bàbá tó bá ti gbà mí lẹ́bàá mẹ́lò kí tèlè máa mú ẹ̀dá àwọn olùmọ́ máa yẹ̀ wá wò ẹ̀yin ọmọ tó àbá ọmọ tó ẹ̀ ní sọ bẹ́ẹ̀ ń bà bá fẹ̀mí kàkítà lẹ́nu kálukọ́ ọmọ wa yọ̀ bí ọ̀fẹ́ lá bàbá rẹ̀ egbogbo náà bàbá fẹ́ ẹ̀ẹ́dẹ́ ọmọ tó iná ọ̀tọ̀ lọ fi tèlè máa mú wọn ló fọ́ fún àgbọ̀ ìfọ́sí mọ́tíláṣí ó lè jẹ́ fọ́fọ́ ọdún mi fọ́fọ́ ọdún mi ó lò ó ti débẹ̀ tó sì jẹ́ mọ́tíláṣí ìlú tiwa ká máa yẹra fún un ẹlòmíì ó lòun ṣe túmọ̀ ní mẹ́tíláàsì ìlú láti fi ogún ọdún kí ló dé ó ní torí báwọn lè máàmù tí ó máa ṣe sọ láti rẹ̀ wọ́n máa jókè. Tọ́bọ́lá kan bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ni tí ti wá ṣe lè máàmù sọ̀rọ̀ wípé ẹnikẹ́ni ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe lè máàmù ẹjọ́ wọn máa ṣe ìdáwò fún ẹ̀rẹ̀ lè lọ. Ẹ̀rú báyìí torí bàbá mi pa yín bàbá ò sì pa yín tó náà fẹ́ kí ló wọ́n bàjẹ́. olókùnkùn tẹ́sí ló wọ́n bàjẹ́ àmọ́ ní ẹ bá gbọ́ fún lọ́wọ́ ẹ gbọ́ fún ó pé ẹ mọ̀ lẹ́yìn pé nígbà ọba pé bàbá bẹ́ẹ̀ bá ti yan lè má mú gbà mí ẹjọ́ jẹ́ pé àwọn kọ̀ọ̀kan nínú àwọn olùmọ̀ àwọn ni wọ́n máa bá yíyàn wọn nítorí pé ó ń lójú sí gbogbo àwọn èèyàn ọmọ bàbá yìí ló wọn pa àmọ́ gbogbo ọmọ tí wọn pè wọn tẹ̀lé wọn wọn tẹ̀lé wọn ẹni wọn tún pè tán níbi àkàtà ee ọmọ ọmọ ẹgbẹ́ bàbá ẹ bẹ̀rù aa ẹni ìwà ọmọ ọmọ òbíbọ bàbá wa lọ àtòlìjẹ tí wọn rò bá ọmọ bá pàdé wọn bá pàdé bàbá yìí tẹ́wọ́ gbà wọn olùjẹ tí ó ń bu lórí lọ́ọ̀ dà fún un ẹ̀yin ọ̀dọ́ ìlú láàyè lára ọ̀pá. torí ẹ̀ka ti máa bàjẹ́ jẹ́ kankan tó ti rẹ̀ ìbàjẹ́ pọ̀ lára Yorùbá. àwọn yẹn sáré ní kọjá sẹ́ni tọ́lá wá gbìyànjú rẹ̀ tó fẹ́ gbìyànjú rẹ̀ fún ìbàjẹ́ rúbà. wọ́n lè fẹ́ni tó ti dáwọ́ ẹ̀wò nílẹ̀ yìí. àfa kọjá àyè yẹn ti tọ̀ sílẹ̀ ẹ bá wọn kọ́ kọjá ìpè nígbà tí wọ́n bá tún yẹn lò yẹn tó kájú ẹ̀ mọ́ ọ̀mà wa wà á gbogbo èèyàn pé o àmẹ́rẹ̀ nìkan nínú àwọn èèyàn tó fẹ́ jẹ ìmáàmù tó yẹ kó ó sì dáa ju àwọn kejì lọ òní kí wọ́n máa fi pé ìlọsíwájú ń bá wa ìlọsíwájú ń bá wa kọlọ ẹlẹ́dàá wa kó túbọ̀ fún wa ní ìlọsíwájú alẹ́bàá sọ̀rọ̀ bá a fi hàn wá pé tí èèyàn méjì mẹ́ta bá fẹ́ ṣe ìmáàmù ẹnitọ́ máa lò rán ní kéjì ló tẹ̀ mọ́. ni dọ́jọ́ gbà ajẹ́pẹ́ni tó ní ìmọ̀ nípa sọ́nà lò sábà dọ́jọ́ gbà ẹ wo dáadé ní náà tó kọ́kọ́ gba ìlànà nínú àtẹ̀jẹ́jì. sábà dọ́jọ́ gbà ẹ wo ta lọ́jà gbà jù ẹ wò bá lọ sí ilé kọ̀ wá padà sọ pé ẹ ti di wọn bá máa ń jẹ. mo rò pé yóò wá kò sí torí ẹ ní àwọn ìlú kọ̀ọ̀kan ẹ̀rọ àwọn ọmọ ìtẹ́tẹ́ ti pọ̀ ní wọ́n pọ̀ àwọn ọmọ pọ̀ wà lọ́wọ́ àyíká kọ́ kí ó ká máa ju dáadáa tó bá jẹ́ pé wọ́n tèlè máa mọ̀ wọ́n pọ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ táwọn bá tèlè náà wò wọ́n bá gbé èkejì lè má gbé ìrẹ́kẹta wọ́n pa. pẹ̀lú àwọn eléyìí yóò máa jẹ́ ìlọsíwájú fún mi. sọ̀rọ̀ káwájú wọ́n ní kí lè a ah, ó jẹ ìyá mi dórí ó pé ọmọ àdúgbò ayé làwọn náà ṣé kí wọ́n wà nù àwọn ọmọ tó ń kọ́ kí ó kí ló dé tó fi jẹ́ pé àwọn ọ̀rẹ́ tó ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ náà ní ìsinmi báyìí nítorí mùtùmùtù ó ti lọ sáàbù láì ẹni tó bá tó ẹni tó bá ní nǹkan lòun ti òun ti lẹ́yìn ẹ̀dá sẹ́ni màmú náà àbí bàbá páàbù bàbá páàbù lọ́pọ̀lọpọ̀ torí di eléyìí eléyìí jẹ́ ìlànà tiwa nínú ìlà eléyìí tí a nàbì sọ̀rọ̀ bá àlùsọ sọ́nà tó fi mà wá. ẹ̀yin tí ẹ bá máa bẹ́ẹ̀ ti lè lọ báwọn ẹni tí wọ́n ti wọ́n jẹ lè máa ń sọ̀rọ̀ ẹ má pọ̀ kúrò ètò ìjọba ti sẹ́ni kẹ́sí ẹ̀rọ pé ikú yọ ọgbà ẹ̀wù lọ́rùn ìlú tiẹ̀ náà. tó ẹ máa tó kùn lẹ́yìn ògiri náà ìgbà ẹ ẹ̀yin yóò bá náà lè sọ fẹ́ sọ pé ẹ̀yin yìí bẹ̀ ọ̀hún bẹ̀ ẹ lọ bá àwọn tí máa máa tó máa jẹ lè máa bàbá lè máa jẹ́ ẹ̀yàn lọ́tẹ̀ yìí ọgbọ́dọ̀ jẹ́ tó ẹ sì jẹ́ káwọn olùmọ̀ ṣe dáhùn fún wa bẹ́ẹ̀ ni kó ṣe dáhùn fún wa ẹni tó máa mú ìgbà ẹ̀yàn náà tó ṣe kó ṣe dáhùn fún

àmọ́ kò gbọ́dọ̀ jẹ́ kí gbọ́dọ̀ tèlè máa mú láìjẹ́ tí wọ́n ti náà wò. ẹ jẹ́ kí ẹnìkan nínú àwọn ẹni tó lọ fẹ́ tèlè máa mú ọgbọ́n wájú táwọn olùmọ̀ ó tèlè náà wò táwọn olùmọ̀ wá sọ pé bẹ́ẹ̀ ni ó bá tẹ́lẹ̀ kan wá sí lọ́la fọmọ yàgò ẹ̀. ẹ̀rí ni wọn ò ní bí ẹni náà dá tí wọ́n sọ pé lè máa mú kí wọ́n ti náà wò tá a lọ kájú ẹ̀ wọ́n wá dé tí òkú olóṣèlú tó fẹ́ mọ̀ Ha, tọ́ lè má wùdà wọn sọ nítorí tí ó tún wọn bà wọn lẹ́rù pẹ̀lú ìdáwó wọn náà nígbà bá ti dáwọ̀ fún ẹni kó dáàbò sùn náà ah, ó lè má ti dáàbò sùn náà ó lè dáàbò sí ti àrẹ̀ ní bábá náà àmọ́ yọ̀ọ̀ta màdókè kò ní jẹ́ ní tọ́mọ̀ kó sọ̀ láti àwọn yẹ̀dà sí kó àbí òye wa ẹ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ máa ń fẹ́ yín yan kò ní bá wa tó kú kò ní bá wa tó kí n mọ̀rọ̀ gbójú ẹ àwọn ọmọ tó kò ní bá wọn tó kò ní bá wa tó dọ́kẹ̀ta kò ní bá wa tó dọ́kẹ̀jọ àwọn òní líle máa mú pèpọ́tẹ̀ láwọn òun gẹ́gẹ́ bí bèbí tẹ́mà pàpà. tó ó sì lè wà lẹ́kù gbogbo ìranù àwọn àlejò náà náà àmọ́ tó ń tẹ̀lé pé ti ná ọkà jẹ́ ẹlọ pé díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ náà lọ máa máa àgbà dàgbà lọ́tọ̀ túmọ̀ sí pé nígbà tí àtúntò tí wàá kìtù bẹ́ẹ̀ lọ. àmọ́ tí a bá jẹ́ káàbà ní ebi yọ lọ wọ́n kàn yẹn jẹ̀kú rẹ̀ nípa fún yín náà láì jẹ́ pé wọ́n á ṣe ìdánwò fún àwọn ẹ̀kọ́ máa jẹ́ òun. bẹ́ẹ̀ mọ̀ pé irú rẹ̀ náà ló tún máa kọ̀ǹtínú. mùsùlùmí lọ́ba lónìí lọ́ba di lọ́la ọmọlẹ́yìn pọ́ọ̀lù lè dọ́ba lù yìí. tẹ́ ẹ̀ bá rí túnṣe láyé mùsùlùmí tọmọlẹ́yìn pọ́ọ̀lù bá di ọba lọ́dún náà máa sọ fún pípa títí láyé àwọn bàbá tó náà yẹ wọn kọ́ lẹ̀ wípé ma máa ṣèdánwò yí àwọn tí ó bá máa mú wò tó o wá torí tó dàrú lọ torí gba ju káàrin tó bá tún gbogbo sí wà lọ́wọ́ káwọn ti sọ̀rọ̀ òfin tó máa àti máa máa gbogbo nǹkan yóò àwọn fọlọ́dé àmọ́ ànábì lọ́kọ́ wa sallallahu alaihi wasallam ànábì tó fi gbogbo ilé ìkọ̀ wa ó ní wọ̀ lórí wa nínú wọ̀ tó ní lórí wa náà ní káwọn sọ̀tọ̀ láti ànábì ti sọ sí ẹ̀wọ̀n máa ní ànábì ti kọ́ wa lódodo wọn máa ní ó kù sọ́wọ́ wa tá a gbọ́ àtẹ̀lé àbá gbọ́ àtúntí pàlàbà rẹ̀ ẹni tó pọ̀ tó fi sí pàlàbà rẹ̀ olókùn tí ó rò lọ́tọ́ bá ti lọ́dọ̀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 الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بذنبك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم صل لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وايدنا ولا تؤيد علينا واهدنا ولا تسر الهدى لنا اللهم انا نسالك بانك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ان تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها اولها واخرها ظاهرها وواطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة قد الصلاة قد قامت الصلاة